ẹ mà burú kẹ kálẹ̀ ti ronú kú sí ni kẹ tó máa gbowó lọ́wọ́ ẹ̀ ní ẹ ti gbowó tán ẹ ti bá wọn ṣe money laundry tán wọ́n wá ní ẹ dáwó padà wọ́n wá ń béèrè lọ́wọ́ yín pé bolówó wà <laughs> wàhálà wá dé ẹ̀ẹ́ gbogbo owó ọ̀hún náà ẹ ti fi kọ́lé ẹ ti kọ́ ó ti kọ́ ten bọ́ngàlò kan mo ti kọ́ twenty bọ́ngàlò kan tẹ́ bá wọ́dọ̀ cash ń tẹ́ bá fi mọ̀ ẹ́ pé money laundry wà ló fẹ́ bá wúmà ṣe ẹni tó jẹ́ pé kò lọ sí nàìjíríà rárá nígbà tóun àti agri nígbà tóun àti Mopélọ́lá lọ ní december ẹ wá bá mi bèrè lọ́wọ́ ẹ̀ pé kí ló lọ ṣe ní ṣé máàṣì kan ló tún lọ ní within three months ẹ bá wa bèrè lọ́wọ́ ẹ̀ pé kí ló tún lọ tó ṣe ẹ bá mi ẹ bèrè within three months tó tún sáré padà lọ ìgbà iná tó rí pé business ti dé iṣẹ́ yá ọmọ aláṣẹ jẹ òwúrẹ́ ọmọ aláṣẹ là eléyìí ká tó tá a bá fi kówó kówó kówó tá a lọ́ǹdì owó títí títí títí títí àá àwọn náà gbọ́dọ̀ bọ́ sínú sínú kúrú ego kúrú àwọn bílíọ̀nìà ara yín ti wá wálẹ̀ <laughs> ẹ rí pé ńgbà tó kọ́kọ́ gbé wúmà yẹn òyì kọ́ ó ṣe ṣe ó ṣe tì ó sáré ó sa tì yí pé a wàhálà dé o wàhálà ṣẹ̀ṣẹ̀ wà ń bẹ̀rẹ̀ ni ṣáà bá pé mo sọ ńgbà tó lọ sí kóòtù tó fi fírí ẹ̀ yẹn wípé wọ́n fi ẹ̀yìn pọ́n jáde ní ní kóòtù ni ká ní pé kì í ṣe bẹ́ẹ̀ ni lẹ́yìn táwọn ọlọ́pàá ti fi tán ti ní kọ́fìrì ẹ̀ àwọn DSS ti dúró tán fẹ́ gbé EFCC ti dúró tán fẹ́ gbé kí ló fà ní pé ìyá EFCC náà kà mọ́ wọn so ó ṣeé ṣe nígbà tó bá mú òun náà ẹ àlùjọ ìwọ náà má ṣàfihàn o mánéjà tí ó sì gbẹ tó tìdítìdí ni ó ṣeé ṣe nígbà tó bá bẹ̀rẹ̀ sí ní kàwọ́ náà wàá gbẹ torítorí. <laughs> ah o o possible it is possible daddy o possible torí nígbà tó mú eh, godmother wọn ah inú godfather náà dùn ṣe mọ̀ pé gbàgbọ́n la fi ń ṣe yẹ̀yẹ́ pé ah, ah ṣé owó kan lè fún ẹ lówó ni láì mọ̀ pé. <laughs> wọ́n ti mọ̀ ẹ́ pé ibi tó dẹ̀ dé yìí àfàìmọ̀kọ́mọ yìí kó má ṣe ẹ̀wọ̀n. ẹ̀yin ń gbé owó olówó ẹ wá ń pariwo ẹ láṣìmẹ́ǹtì ńlá wọn ò ṣoríire àwọn kinní kan ṣoríire àwọn alágbájá kan ṣoríire àwọn tẹ̀mẹ̀dù kan ṣo nísìnyí wá ń kọ́ ẹ ṣé o mọ̀ pé èṣù problem tẹ́ṣù dẹ̀ nínú ẹ̀ lóòótọ́ akọ́kọ́ fún ẹ ní nǹkan gbogbo a máa dùn lọ́wọ́ àrò pé ah, ọpẹ́ o ìgbà tó bá máa padà lẹ́yìn ẹ̀ báyìí àbí tó bá máa gbà á wàá fẹ́ lè kó iyẹ̀pẹ̀ wàá fẹ́ lè kó jẹ ohun ló ń ṣẹlẹ̀ sẹ́ńsìn. ìgbà tí èṣù kọ́kọ́ gbé ẹ lọ bá ìyá EFCC tó ń kówó lé ẹ lọ́wọ́ àá ó pe gbogbo ẹgbẹ́ ẹ lọ́lẹ̀ gbogbo ẹgbẹ́ ẹ pátápátá ló pè lọ́lẹ̀ lẹ́sẹ̀ rí pé tọ́lọ́ tó bá ń da fún ẹ má pẹ̀gbẹ́ ẹ lọ́lẹ̀ <laughs> bàbá Gaddafi ni nítorí ẹ̀ ló ṣe sunkún àbí godfather mọ wàhálà tó ti kóra wọn sí godfather náà mọ ó tẹ̀ ti pẹ́ tẹ́mi àtẹ̀tí sọ̀rọ̀ èmi gan wà lẹ́yìn mo wà bí sìjàre a lè sọ abara yà lè kí mo kàn láìkí godfather yẹn fún kọ̀ọ̀kan ni ẹ gbogbo bí mo ṣe ń bu yìí tí mo ṣe ṣóò tóun náà ṣe yìí tàbá máa kọ́ọ̀lù ara wa àtẹ̀ níṣẹ́ bíi pé àtẹ̀ ìbúra wa rí <laughs>

lẹ́sẹ̀ rí pé gẹ́gẹ́ bí baba Gaddafi ṣe sọ our prince àwọn dáàdi títí wa nìyẹn ojú orin tí ní bàbá ní gbogbo wọn fi ń sunkún gbà yẹn pé ah lágbájá lọ sẹ́wọ̀n ọlọ́run ṣàánú wa bá la ṣe fẹ́ ṣe é fún mi ní one second kí n gbé kí n sí do not disturb báà la ṣe fẹ́ ṣe é ẹ̀wọ̀n tán wọ́n dẹ̀ mọ̀ pé gbogbo bó ṣe ń kówó fún dọ̀kásì náà gbogbo náà ló lé àìdíà ẹ̀ because all of a sudden náà ni dọ̀kásì di lólóhùn di bílíọ̀nù ọ̀sán gan ṣẹ́gun lówó lọ́wọ́ ni màá fowó ba tiẹ̀ jẹ́ ẹni tí ò lè pìn lápò ìyẹn lọ bá wẹ́wẹ́ mọ̀mí ọba ńlá ọba ńlá ara ẹ̀ ara ẹ̀ ara gbogbo gbogbo tí ìwọ̀n kí ni mo sọ fún ẹ ọba ńlá ara ẹ̀ ara gbogbo tíìmù tó lóo ní pátápátá àbí nítorí àwọn èèyàn kì í jáde kó máa fi owó bùgá bẹ́ẹ̀ ṣe ń ṣe àṣìmọ́ǹtì elépìnrin tẹ́lẹ̀ ní. now tí àdúrà dọ́kàsì bá gbà ìyẹn tí <laughs> ìyẹn tí ìyá EFCC tó bá lọ páyì lóòótọ́ ah, ṣe àwọn pé ọmọ yẹn bùgá yẹn máa tún wá le ju bó ṣe yẹ lọ o torí kò gbogbo yàtọ̀ sí commission ti tòun ojú owó gangan ó wà lọ́wọ́ ẹ̀ kò pẹ́ tí wọ́n ṣe deal wọn ní sanwó fóṣùpá pẹ̀lú owó tó kó jẹ <laughs> òṣùpá gan tó ṣùpá bá máa lọ ṣe eré gan ṣé kò ní gbà tó ṣé kò ní máa gba bíi twenty million dómi ìmọ̀ ìmọ̀ iye tó ń gbà náà o hmm? bóṣùpá fẹ́ wá ṣe eré ṣé kò ní gba bíi twenty million báyìí dóòmì mọ̀ náà wà ń purọ́ o bóyá kẹtẹ́ ẹ̀ẹ̀mejì ló gbòṣùpá so gẹ́lẹ́ tí wọ́n ṣe deal tó wó wà successful tó di completed tó wó yẹn jáde gbìm ni wọ́n mú ìyá àti bí ìyẹn ìyá EFCC níbo ni ike màwá rẹ̀ mi tòwó sí ó kọ̀ yà ń wò ní tiẹ̀ ni oṣù kìíní oṣù kejì then gbogbo mindset ẹ̀ ni wípé woman yẹn ò lè padà mọ́ láyéláyé and to be honest with you ká ní pé country mi ni ibi tí woman yẹn máa kú sí nìyẹn o tó bá tiẹ̀ máa padà á sì máa lò bíi ten to fifteen years ní prison. so gbogbo mindset ike nìyẹn pé bọ́n ṣe mú wúmà yìí ah òun dẹ̀ mọ gbogbo òjé yẹn pé lóòótọ́ òótọ́ ìyá yìí ṣe money laundry ó dẹ̀ ṣe fraud a ti fojú ti owó tí ìyá yẹn kó jẹ tó kó owó tí hushpop kó náà tèmi hushpop kàn pariwo bí kinní ni èló ni hushpop rí hushpop kàn lẹ́nu bòròbòròbòrò ni mi rè pé hushpop lè kówó títí tí kò ní tó two hundred and two billion mo doubt ẹ o adó mi mọ o torí hushpop yẹn náà ó pariwo díẹ̀ o. but mo doubt èmi rẹ̀ pé ó lè rí owó títí tí kò rí two hundred and two billion nínú gbogbo business tó ṣe wọ́n fà gan látìgbà tí ẹ̀gọ́ ti ń ṣe burúdè change irọ́ tó lóun ṣe tó fi ń gbà wọ́n yàn mi rè pé ó lè sọ jáde kó lóun ti rí up to two hundred and two billion lẹ́sẹ̀ rí pé àwọn pípù yẹn wọ́n kàn fi forest wọ́n fi ń bojú ni olè four one nine ló pọ̀ jù nú wọn tẹ́ bá béèrè lọ́wọ́ mufasa yẹn náà Burundi stage náà ló ń ṣe tí kì bá ṣe pé EFCC jẹ́ pé ojú kòkòrò wà lára wọn ni wọ́n mú màmí yẹn náà Mufasa wọ́n mú ṣùgbọ́n fílẹ̀ nígbà tó fún wọn lówó tó bribe wọn. Ah, ìtẹ́lẹ̀ náà ṣe yìí náà ìdọ́là náà ni mọ́mọ́mọ́ náírà Mufasa yẹn ìgbà tó dé láti Dubai wọ́n mú un owó nìyẹn fi bribe wọn ní EFCC náà fi filẹ̀ owó ó bribe wọn ni. kí ló fà tí wọ́n mú hush puppy ní nàìjíríà ṣe bó ń sẹ́tù wọn ni. wọ́n fàyà ó ń sẹ́tù wọn ni tí wọ́n mọ̀ pé EFCC ń ṣe àmì hush puppy ń ṣe four one nine ni wọ́n mọ̀ dáadáa wọ́n mọ̀ dáadáa ẹ wo kí lórúkọ ẹ̀ mánà ọlọ́pàá yìí Mustapha àbí ẹ ṣe Mustapha ni the most decorated eh, police, police guy ṣe bó mọṣẹ́ tí yọ́ṣpọ̀ fi ṣe ó mọṣẹ́ tó ṣe púpọ̀ nú wọn náà mọ̀ pé yọ́ṣpọ̀ fi ó lè ní four one nine ní. pẹ̀ tó ń ṣẹ́tù wọn. wọ́n jọ ń sọ̀rọ̀ wọ́n jọ ń jí wọ́n abá abá kyari jọ ń ni àti múrò èèyàn ó máa háàdì fún wọn. dáadáa náà abá kyari ó wà ní péèrò ẹlẹ EFCC ó wà ní péèrò rẹ so eléyìí náà bóyá tí kò náà náà náà kò bẹ́ẹ̀ yìí ẹ̀yà eh, EFCC àfi bẹ́ẹ̀ mọ̀ dáadáa kan ló lówó tó dàbí pé bóyá ńgbà tó wá wá sí Facebook làwọn ẹ̀tẹ̀sẹ̀ ti wá rí pé ah ẹ jẹ́ ká wo ibi tí woman yìí ti ń náwó bóyá mo kàn gẹ́ẹ̀sì ni o wọ́n lè ti máa wọ́n lè ti máa trace ẹ̀ tipẹ́tipẹ́ ọ̀bọ̀ mo kàn gẹ́ẹ̀sì ni pé bóyá ńgbà tó wá sí Facebook tán rí bó ṣe náwó tán jà nítorí ẹ̀ ẹ̀ eh, godmother wa ni godmother wa ni làwọn yẹn náà wí pé godmother yìí gan afẹ́mọbi tó ti ń rówó nọ́bẹ̀rẹ̀ sí ní wo àwọn secret kìnìún náà náà rí pé ah ọ̀gbágbá ọ̀fà wà tá à ń lélẹ̀. ó lé ọ̀fà wà tá à ń òun lélẹ̀ ẹni tó yẹ ká mú ká sọ sẹ́wọ̀n lẹ́sẹ̀kẹsẹ̀ lélẹ̀ bọ̀ ìgbà tọ́lọ́ máa bóun náà ṣe ń gbà débẹ̀ ó mọ àwọn títí ẹ̀. àwọn olè prosecutor tó bá jẹ́ nàìjíríà ni wọ́n á ti filẹ̀ tipẹ́tipẹ́ tó bá jẹ́ pé nàìjíríà náà ti fẹ́ prosecute prosecute eh, kí náà pè ọ́ ṣùpọ̀pì ni ó lè jẹ́ pé bí ẹ̀wọ̀n oṣù kan pàápàá náà máa fún torí a ti fowó ba gbogbo ilẹ̀ jẹ́ a ti fi owó ba gbogbo ilẹ̀ ṣé irú irú man woman yẹn lóòótọ́ tí kì bá ṣe pé bóyá nàìjíríà jẹ́ ìlú tó jẹ́ eh, bá a ṣe rí la ṣe dé bá a ṣe rí la ṣe jẹ́ tó yẹ kí woman yẹn ti jáde ẹni tẹ́ mi ẹ accuse ẹ̀ two hundred and two billion ah ah politician kan pàápàá gan mi rò pé rówó tó tó yẹn kó jẹ mi ò rò two hundred and two billion ìyẹn dẹ̀ ti jáde lé ó dẹ̀ ti jáde ní custody yín gbàrà tó tún jáde kí ló tún ṣe ó tún bọ́ síta ó tún bẹ̀rẹ̀ sí ní lọ jalè ta la máa wá blame ṣé a máa blame ìyá EFCC àbí a máa blame EFCC gangan fúnra wọn ẹ ẹ náà ṣé a máa pé àjẹ́rìíwáyà gan tán bá wà lọ tán bá wà bọ̀ dó òun ti establish o òun ti establish gidi gan òun ti ṣe ó ti ṣe oríṣiríṣi businesses káàkiri lẹ́yìn tó tó lẹ́yìn tó ń lówó yẹn jí òun fi ọpọlọ ṣe títí ẹ̀ ìyẹn àjẹ́rìíwáyà ó establish òun tẹ̀ sì lè kú rọ́mọ àwọn yẹn dẹ́yìn ìgbà tóun ṣe tòun ayé àbáṣà ni tí ò sí EFCC you understand ayé àbáṣà lòun ti gba gbogbo owó ló ti rékè owó dáadáa ọlọ́run dẹ̀ fún lọ́pọlọ dé pé bó ṣe rékè owó yẹn tó ó sáré ṣí àwọn companies lóríṣiríṣiríṣiríṣi tomi wàá mọ̀ ọmọ pé ó sì lè máa ó sì lè máa ṣe díẹ̀díẹ̀ o bẹ̀tẹ̀ ó sì lè pọn apurọ́ mọ́ àwọn companies tóun ní èmi mo lélẹ̀ èmi mo lélẹ̀ èmi mo lélẹ̀ bọ̀tẹ̀ ti bí ìyẹn ní nǹkan kan ìyẹn ò ní nǹkan kan ìgbà kan ló fẹ́ máa fi mọ́tò títà bójú. <laughs> ló fi súnmọ́ Auto Bola ń gbà yẹn bẹ̀rẹ̀ bóyá Auto Bola bóyá yẹn ò gẹ́tù iṣẹ́ yẹn dáadáa pé <laughs> mọ́tò ta ni o máa rà yí àwa ò ní di mọ́tò hmm. máa bá wa gbowó sí kinní jàre làwa fẹ́ ṣe nígbà tó rí pé dàbí pé Auto Bola ò gẹ́tì ìfẹ́ yẹn wọ́n ní kó lọ ra mọ́tò kan wọn <laughs> náà bá lọ́wọ́ náà yọjú sọ́tò bọ́lá mọ́ wọ́n ti rí pé Auto Bola gẹ́ẹ̀tì lọ́jíìkì táwọn fẹ́ lò mọ́tò tó tó ń ra yìí ta ló fẹ́ ra gbo mọ́tò àlòkù tó ní jọ kó sì kúrò níjàre a ní kó gbogbo kan fi mọ́tò bójú kó máa fi owó sínú àkáǹtì olóòra mọ́tò kan káwá gbé <laughs> bá àbádàn mọ́tò sí Auto Bola lọ́rùn Auto Bola jẹ gbèsè mọ́tò yẹn gbẹ̀yìn ni Auto kò gẹ́ẹ̀tì fèé wípé àwọn eléyìí ò ní di mọ́tò ojú kòkòrò làwọn eléyìí ló ṣẹ̀tì sáwọn eléyìí lára ojú kòkòrò owó gangan ní títí wọn kì í ṣe ojú kòkòrò mọ́tò àwọn yìí ò ní di mọ́tò Auto Bola ò gẹ́ẹ̀tì lọ́jìkì rárá ah! kálọ̀ Auto náà gẹ́ẹ̀tì lọ́jìkì ni òun náà ìbá jẹ ìbá sú àmọ́ kò gẹ́ẹ̀tì ẹ̀ but àwọn tó gẹ́ẹ̀tì ẹ̀ wọ́n kọ̀ra jẹ díẹ̀díẹ̀ ní kó tó di pé àwó ya. kó tó di pé awo ya awo ti wá ya báyìí o ẹni gbowó ẹni gbowó ìyá EFCC ẹni bá ya EFCC tọ́jú owó àdúrà kankan ṣoṣo tó dẹ̀ wà lẹ́nu ẹ̀ ni pé kán bá wọn gbàdúrà o kí EFCC kó má rojú ráyè kó má rojú ráyè ìwà bá wọn mọ́ o kópa síbi tí ó wà o la ṣe sọ pé èèyàn ló burú jù la ṣe máa ń sọ pé ìkàlẹ̀ èèyàn àwa èèyàn a delicate tó bá ti dọ̀rọ̀ olówó dé báyìí a ò kọ̀ kẹ́mi èèyàn lọ sí can you imagine pé kó bá ya olówó gbowó ìyá olówó ní kó bá òun gbówó òun gbàrà tó gbẹ́ pé ìyá olówó ti sick so ó please ẹ̀ kí ìyá olówó kó tatẹ́rùn pa kó máa lọ ju pé kóun gbówó lẹ̀ lọ. gbogbo eré tó ń sáǹsìn ní pé ìyẹn ní tíìmù burúkú tó lóun dálẹ̀ yẹn ní pé kíyà olówó ìyẹn ìyá EFCC kó sọ bọ́kẹ́ẹ̀tì kó sọ di bọ́ọ̀lù kó wá bẹ̀rẹ̀ sí ní gba gbòòs gbòòs gbòòs bí bọ́ọ̀lù oníke tọmọ kékeré ń gbá. <laughs> kò wá ó kàn yí bẹ́ẹ̀ ni ìyẹn kàn pariwo pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́ ó kàn gbó bí ajá kò gbófè rárá táwọn yẹn ń ju fún pé ọ̀gbẹ́ni ariwo kọ́là wa sọ yìí ta ló ní ìdí mọ́tò ẹ pè ní tó lọ gbé wáyìí àní kó bá wa ṣe ah, gbẹnu sọ̀hún jáde mọ́ mọ́tò báwo <laughs> mọ́tò nìyẹn kàn pariwo òun fẹ́ ta mọ́tò òun fẹ́ ta mọ́tò ìgbọ́n rí pé kò gẹ́ẹ̀tì kínní hmm. má kò bá mi wọ́n wá sọ wọ́n ṣèǹdì ohun má kò bá mi olóògùn ní bàbá rẹ̀ má kò bá mi ohun tó ṣe fún Auto Bola nìyẹn pé má kò bá wa ó dàbí pé wọ yìí dẹ́ẹ̀sì díẹ̀ o ò o mọ tá à ń sọ ó kàn pariwo bí ajá ilé kuru ó kàn ń gbó bí bí ọ̀wàwà nínú igbó àní bá wa gbówó sínú báǹkì káwa máa jẹun lọ àní káwa máa jẹun lọ jàre o kò fẹ́ yọ o kò fẹ́ yọ ọmọ ọ̀dẹ ní <laughs> ẹ̀wọ̀n irú ọ̀dẹ̀ wo lélẹ̀ mo mọ̀ pé ńgbà tó bá dọ́dọ̀ dádì ẹ̀ nínú yàrá náà ìyẹn ìyá EFCC dádì èmi ṣe wípé wúmà yẹn ó smart ni mẹ́mà dá wúmà yẹn lóhùn wúmà yẹn fẹ́ ẹnu ló kàn níbi ìtajà kàrà bó ṣe máa máa pariwo nìyẹn eléyà bá business jẹ́ a ní kó tọ́jú owó lòun lọ ra mọ́tò ta ló ní mọ́tò kí la fẹ́ fi mọ́tò ṣe mọ́tò ta nínú gáràjì gan ó fẹ́ tó tẹ̀ wọ́n tún lóun ra mọ́tò òun ra mọ́tò fẹ́ẹ́ wo ó jẹ́ wá èèyàn gidi kan nígbà tó ń gbọ́ pé ẹnìkan àtàkì Auto Bola <laughs> thank you ma ẹ̀ sísítà ẹ ṣeun gan ni wọ́n lẹ́yìn lẹ́ bá wa bọ́ọ̀tù bọ́lá sọ̀rọ̀ ojú òní tì í àmì ìdùnmọ̀dẹ̀ máa wíṣì kí wá kí wa lábújá o kinní kan kinní kan hmm. <laughs> tààrà máa gbọ́ pé ó dàbí pé kí Dangote kọlu kó ní wá fíṣítì mi ní rìfánárì mi ṣẹmi pé màá fẹ́ lọ ẹja kó tẹlẹ kúrò ẹ pa agbó báwo ni ẹ wá bá wa advertise rìfánárì yìí kẹtẹ bá wa wo kẹ́hìn náà kọ̀ ṣeré wà Eh, bọ́n ṣe sọ fún tíṣà wa náà ni ah, máa wíṣ kẹwàá kí wa lábùjá ah kí wá kí lábùjá kẹ gbòòrò first class lè máa wọ first class àrùn <laughs> wòròwòrò ẹ̀yin ẹ̀yin ẹ máa jà lọ <laughs> àǹtí wa ní ẹ̀yin ẹ máa jà lọ ṣe ẹ níbi tí mo ti ń jẹ oúnjẹ ní first class nígbà tí wọn rí dáadáa wọn tún bu dáadáa pé àwọn kan ti kúrò ń bẹ ló ṣẹ̀ṣẹ̀ ní kíní nígbà tó ń padà bọ̀ ẹ̀yẹ òwúrẹ́ o first class àwọ̀ yìí o ẹlòmíì <laughs> jẹ́rìí ẹlòmíì gan máa kàn ṣe ẹlòmíì máa kàn máa ń ṣe nǹkan kan tó máa ń pa mí lẹ́rìn at the end of the day ni èèyàn wọ first class ìyẹn ni kíni <laughs> ìyẹn wà ní kíni ó wọ first class ìyẹn ni kíni ẹ ó wọ economy àṣọ plane ò tí ì jáde kó tó mọ̀ pé wọ́n tó wà first class ló máa kọ́kọ́ lọ alakọrin ẹlòmíì ẹlòmíì ò mọ̀ mèmè first class la wọ̀ yìí ah okay èyí nìkan náà lè máa ti jọ bọ́lẹ̀ èèyàn tẹ̀ wọ first class mọ̀ pàápàá kọ́ ìyẹn kọ́ lórí ire àìmọye tó ti wọ first class rí tó wà lẹ́wọ̀n president eh, South Africa ìwà àwọn obìnrin ti filẹ̀ lẹ́wọ̀n sí ó wà lẹ́wọ̀n àwọn ẹ̀wọ̀n ogun private jet káàkiri tẹ́lẹ̀ hmm. ẹ̀ wá wọ first class àwa sọ yẹn di nǹkan bàbàrà tẹ́nìkan ò rí rí ah ó ga ọ fracas yìí gan ọ̀rọ̀ yìí máa ń pa mí lẹ́rìn wọ́n wá sọ first class di nǹkan bàbàrà tẹ́nìkan tí ìwọ̀ rí ah first class lagun first class lagun first class lagun máa ah and so ngbẹ̀gùn first class ń kọ́ so first class náà fi ti àǹtí wa lójú ńgbà tí Auto Bola ń ṣe rádaràda pé ìwọ ó dàbí pé o ò tún lè dẹ́kọ̀ọ́ ẹ mọ̀ pé tẹ bá dẹ̀ fẹ́ kọ́kọ́ wọlé síyàn lára náà ẹ máa kọ́kọ́ máa fọgbọ́n tù jẹ ẹ máa fọwọ́ ra lórí ẹ máa fún ní biskit ẹ lè fi kóòkì sí àbí kẹ fún ní juice tó bá mú tán ẹ lè ra aṣọ fún kẹra bàtà fún nígbà tẹ́ni tó máa wá béèrè iṣẹ́ tó ní pé ọ̀gbẹ́ni wà o kò ń gun first class o ń gun first class àwa náà níṣẹ́ tá a lè gbé fún ẹ ó yá <laughs> gbà gbà ó dàbí gbà ìwọ kúkú ta mọ́tò aṣọ rádaràda kan ló ń tà tó dẹ̀ ṣí ṣọ́ọ̀bù èpè nìkan ẹyìn ṣiṣẹ́ lọ́jọ́ bẹ́ẹ̀ ṣe rí pé ìyẹn ṣiṣẹ́ lọ ó ṣiṣẹ́ lọ wọ́n ti wá gbé ìyà ìgbọ́n gbé ìyà tán inú ẹ̀ dùn ah wọ́n ṣe gbé ìyá yìí ọlọ́mọ jẹ́ kó padà o àdúrà tí àwọn ìwòwò nation kọ́kọ́ ń gbà nìyẹn pé wọ́n lọ́n jọ wọ́n ṣe bí EFCC ṣe mú yáyò ọlọ́run má jẹ́ kó jáde ńbẹ̀ o ọlọ́run ò ní jẹ́ kó bọ́ ńbẹ̀ o ah ìwọ jẹ́ kó lò bí twenty years ńbẹ̀ o at least tó bá máa fi padà by twenty years kò ní rántí mi mọ́ <laughs> ó ṣeé ṣe kémi gan bá tẹ̀sí ní síláyé mọ́ pé màá ti náwó kó tó dé kó tó padà so gbogbo tí ìgbẹ́ ìdájí wà tó wà lọ́kàn ìgbẹ́ ìdájí nìyẹn tó wá di àfijẹ́ rẹ̀ nàbánà <laughs> ti rìlíìsì yá o ó wá dàbí orin kan tí wàásù kan ni ó di gẹ̀rẹ̀ ikú dé pàdé orí pàdé ẹ̀ mọ́ o ó di gẹ̀rẹ̀ ìyẹn EFCC bá jáde ẹ́ wàhálà dé o ìgbẹ́ gbígbóná àwọn ẹ̀gbẹ́ olómi ṣòro nídìí ike pé yé ibẹ̀ ni àlùjọ náà ti kọ́kọ́ wé pé ah ibi tí kinní lọ yìí jẹ́ kó yẹra ẹni pé táwọn tí wọ́n fi yẹ wúmọ̀ ẹ̀ lẹ̀ làlùjọ ń yẹra díẹ̀díẹ̀ bọ̀ kò náà mọ bó ṣe lè yẹra tán a kò sí ni owó tọmọ yìí ti gbà lọ́wọ́ ìyá yìí ìyá ìyá wa béèrè owó ẹ̀ ó dẹ̀ ṣeéṣe tí ìyá bá ń béèrè owó ó ṣeéṣe kó máa ka òun náà mọ́ ó ṣeéṣe kó ka òun náà mọ́ ìyẹn yẹra gbọ́n ó ń yẹra mọ̀jàmọ̀sá á yẹra ẹ̀ ló báwo ni ẹ̀yin odó ẹkú jọ́mẹ́ta àti àdúkórí wọlé ẹ̀ẹ́d kọ́rẹ́ńsì oyin sọ ti Pasuma ká ah, ntúwọ náà ṣe yan ọdá wúwúwúwú àtúrà àfọ gbogbo àtúbọ síta ẹ̀yin odó báwo ni o àtúkọrí ẹ ní ọjà wa lẹni nǹkan tí wọ́n gan o <laughs> mọjàmọsá ni àdùdó ń ṣe torí ó ti mọ̀ pé tó bá tó táìmù tó bá máa fa ọmọ rádaràda yìí ó ṣeé ṣe kún mú òun náà ó jẹ́ pé mi ìwà mọ̀ bóyá ọlọ́pàá ló mú ní táìmù kan ìyẹn àlùjọ àbí e dss ló mú ni nígbà tí tí wọ́n fẹ́ mú dọ̀kásì tí wọ́n fọgbọ́n gbé dọ̀kásì gbẹ̀yìn sá lọ tẹ̀mọ́ pé wọ́n mú àlùjọ ń táìmù yẹn ìwà mọ̀ bí EFCC ló gún táìmù yẹn ní àbí DSS táìmù yẹn náà wọ́n gbé òun náà ní àlùjọ bọ̀mí mọ rísìn tó fi gbé báwọn kọ̀ mí sọ pé nítorí owó ìyá yìí ni. so nísìn tí kẹ́sì yẹn bá wá tó kẹ́sì ìyá EFCC ó fẹ́ dragi Dorcas Dorcas ó fẹ́ dragi àlùjó bẹ́ẹ̀ ká wá sọ pé àti Fọlá àti wàá mọ ẹni tí Fọlá máa dragi nsìn àdẹ̀tí mọ ẹni tí àlùjó náà máa dragi àlùjó ó ṣeéṣe kíyàn dragi mánéjà ẹ̀wọ̀n pé àtòkè àtìsàlẹ̀ join together ni ó mú tòkè ìyẹn ìgbẹ́ ìdajì ó fún lẹ́pọ̀n èwo mú tó sàlẹ̀ náà ìyẹn máníjà ó bó díẹ̀ so òun wá wà láàrin so ó ṣeéṣe kó jẹ́ pé tòkè fẹ́ fà òun fẹ́ fà ti sàlẹ̀ dọ̀kásì tó jẹ́ bí òkè ó fẹ́ fa àlùjó àlùjó ó fẹ́ fa ẹni tó wà ní ìsàlẹ̀ bàbá o ẹ máa rárá sá o. ẹ káàárọ̀ sá o. ẹ káàsán o. question kékeré kan ni mo fẹ́ bẹ̀rẹ̀ ọwọ́ yìí. yes sir and it will be related to the question up to the uh, my submission possibly yesterday. Okay. jọ̀ọ́ ta ló kọ́kọ́ pariwo ẹ̀yin ìyá mi alálùbáríkà tẹ́ bá lè ansa dáadáa máa ń bá yín ansa o. ẹ̀yin ìyá mi alálùbáríkà kí ni. ta ló kọ́kọ́ invent ta ló kọ́kọ́ invent slang yẹn. ó jẹ́ pálùjọ ni o á dà fún yín á dà fáwọn ọmọ yín á dà fún ìyàwó yín what is good for the Gift is hmm. also good for the Ghana. bẹ́ẹ̀ sà. I think you know where I'm going. Mm-hmm. What is good for the Gift is also good for the Ghana. bẹ́ẹ̀ sà. òkú ìyá àbèjì hmm. ó tún máa wú àwọn nǹkan míì jáde a ní àwọn tí inú wa ò dùn hmm. bí wọ́n ṣe pa ìyá àbèjì bí wọ́n ṣe parọ́ mọ́ àbíkẹ́ bí wọ́n ṣe parọ́ mọ́ ọlọ́wọ́ síbí hmm. gbogbo àwọn tó parọ́ mọ́ ọlọ́wọ́ síbí àti àbíkẹ́ tí wọ́n jí ọmọ gbé ẹ jẹ́ ká máa bá bọ̀ ohun tó gùn ni hmm. ohun tó gùn ni ó dẹ̀ máa gùn tá a bá fa gbòòrò gbòòrò á fa gbó who was the first person that invented ẹ̀yin ìyá mi alálùbáríkà àwa ò sí nídìí ìdò ìdí òtítọ́ làwọn wà we don't mind any any any else that is God tẹ ẹ bá ń bú politicians ẹ bú àwọn olówó hmm. tó ẹ fẹ́ a ò mọ ìdí owó wọn hmm. tẹ ẹ bá ń bú politicians ẹ bú àwọn olówó tí a ò mọ ìdí owó wọn ó ti rí nìyẹn o hmm. wọn tún lè pè kán máa bú bàbá arúgbó onírúurú lórí o <laughs> but ìdí òtítọ́ làwa máa wà tẹ ẹ bá bú politicians ẹ̀gbọ́n the country that country is very very corrupt. Hmm. ẹ̀gbọ́n nígbà tí ọmọ kékeré ọmọ méjì ẹ̀mí yẹn hmm. tó ní wọ́n fẹ́ ra president kan with ten million naira. ìkọ́sọ́ máa ń wá ẹjọ́ lè bá president sọ̀rọ̀ pé sọ ni orúkọ wọn kò ní EFCC ta ni wọn ò lè báyìí. Ah. kò sí o kò sí o. ẹ àwọn ọmọ mi lágbájá kan ṣe lówó hmm you know, you know, this country is a, is very porous. Very, very porous. Okay, God. <laughs> God bless Enlighten them yes, and let the eyes of the public be open. Mm. Okay, really. Yeah. God bless you. Hmm. Ọ̀rọ̀ ní bá dì sọ yẹn. Ìlú yẹn tí ó ti lọ tán ká má tàn ra wa jẹ. Ẹni tó máa tún Nàìjíríà ṣe. Ah! àtìfọkàntán Tinubu bọ̀tẹ̀ ó dàbí pé bàbá. ẹgbà gboyè mi ká. bàbá ni bàbá Gaddafi. ilé ayé arójú àti ogun àrùn tí ọba sọ ń sìn bàbá ẹ̀ẹ́dọ́gba ẹ̀ẹ́dógbo. bàbá yẹn mọ báyé ṣe ń lọ ó dé yé wọn gan. Mm-hmm. ṣeré apart from our politicians mm. there are lots of people that they have money more than the politician in Nigeria. Mm-hmm. There's Nigeria, my best. You what will I will tell you one thing today. Hmm. Tí máa sọ pé Nàìjíríà ti tán pé Nàìjíríà ti spinning tí mo rí ni mo fi Nigeria is a country where power is absolutely corrupt power. Hmm. And a country where there's too much of corruption, mm. country you need to ẹ̀gbọ́n fún mi ká kí amẹ́ríkà ní làfáà méjì ní one million dollars sí pé wọ́n fún àṣà investment hmm. ìwọ jí three hundred dollars bàbá wa náà ní dole o àwọn náà mú three hundred thousand dollars ìgbín hmm. náà mú three hundred thousand dollars sápò mi ó wá kó one hundred thousand dollars fáwọn aráàlú hmm. ṣé ìlú yẹn lè ó lè gbé nàìjíríà ti tán ó ti àmọ́ orúkọ tá a fẹ́ dárúkọ hmm. tẹ́lẹ̀ á ní ayé buhari mo rà àwọn tó bẹ́ẹ̀ rálẹ̀ seven seven seven million euro. ẹ̀ tó gbé nàìjíríà kó wá sínú òdìbò pé àwọn dubai ah, iṣẹ́ kí ló ṣe. wò mí ẹgbẹ́ wọ́n yìí dá ká ní owó jẹ́ àlùjọ̀nù tí mò ń wọ́sí owó ni àwùjọ bí òtítọ́ ni jẹ. ṣùgbọ́n àánú òun mẹ̀kúnnù ló ṣe èmi jù. gbogbo èmi àdábùlà nìyẹn gbogbo wọn yẹn ìrẹsẹ̀ sí ni wọ́n. gbogbo àtúnbalẹ̀ nàìjíríà ìjọba wọn pa wọn jà wọn àti ọ̀pá There are a lot of military officers that are uniform. They have been again power. The government power. Ó dájú lọ́wọ́. Wàláì. Ti máa ń kọ́ra tí mò ń bínú pé pẹ́jẹ́ ọba sí ní kó wà bẹ́ẹ̀ pé kí ló ń ṣẹlẹ̀ sí àgbà àwọn yẹn wa. Dáàbà àti ní olúwa ọ̀rọ̀ tí wọ́n fẹ́ sojú ìta ìwé fi máa sọ. Bẹ̀ máa sọ torí pé èmi máa ń sọ pé we are into voluntary new state training abroad. For saying it. Even if you are father today and everything for the Yakotandi like abroad. Hmm. Same in Bas Nigeria and we want to with all the years in abroad. Nigeria go better, go better, go better, but get And because the country where there is too much urbanism, mm. where there is too much culture, mm. again, what again? Tọ́ba kúlù yẹn, tí wọ́n bẹ̀ bí mẹ́rin márùn-ún gan, ìlú yẹn ló tọ́jú. Kolotoro. Ahmad, when I came to this country back in the day, I just took Ahmad to kill you. Ìgbà yẹn lọ́dún fún ní ìdèrò, ọmọ tá a bí Fàdáfà àdán ni bàbá wàkà ní ìdíwọ̀n. Ìsìn gbogbo ẹ̀ náà àti ìkọjá six million population bẹ́ẹ̀ àti ìtòbẹ́ kan. Nàìjíríà táwọn atọ́pọ̀pọ̀ ọ̀yà táwọn ìdílé fi àjá àwọn èèyàn olówó lówó sí Federal Kajam fọdún mélòó tí wọ́n bá sẹ́ ilé ẹ̀sẹ̀ yóò lè da ọmọkùnrin rẹ̀. Because if you are a country where alcohol and the noise existing, and people is going for proportionally. Ṣírò àti ìjọba ẹ̀ fún àlàyé ni. Àwọn tó kọ́ fún náà máa ní kó bá gbẹ fún ayé wọ́n ní kó nìṣe ni. Àwọn àti ọgá ṣòṣùn lé lórí pé kí kó mọ̀ yé láfi nígbà àwọn mẹ́ni olówó yìí tán lówó ìbànújẹ́ ṣé wọ́n ní sinmi ní. àjẹrìwọ̀ àjọṣe ẹni tó jẹ mọ́tò oníkẹ́rẹ́ ibi ìdáwọ́ tó gbà tó fílẹ̀ bàbá rẹ̀ ń tà. the hard living box. ìwà pàrọ̀ ẹ̀ẹ́dẹ̀ẹ́dì sí síkì ọlọ́run ní pápá ìnira ayé máa gbá àdínkù tó kú. wọ́n á gbọ́ àwọn náà fún sí ìnira ayé ni. Hmm ẹ wò mí mo sọ̀rọ̀ bá sọ̀rọ̀ pé dùgbẹ̀dùgbẹ̀ tó ń bọ̀ lókè ah bàbá ẹgbẹ̀rúnga I don't ask for people's number but I'm saying this openly to the whole world hmm. bá mi send you nọ́mbà number ẹ fúnra gbọ́dọ̀ parí sọ ẹ̀ sí mi. àbá ẹ rí ayé táyé wọ́n jáde dáadáa wọ́n mọ̀ tí wọ́n mọ̀ sí i ṣùgbọ́n ọ̀rọ̀ àgbẹ̀bọ̀ ní fún pẹ́ẹ́nu sọ̀rọ̀ tó bá pẹ́ kálukú ike wà fẹ́ẹ́rì kéèkù àwọn olóbùkún ọba yẹyẹ ọ̀hún ẹ̀jẹ̀ tó pa ọ́ ti báyé kẹ́kọ́. ẹ wá fún owó tá à ń pariwo bílíọ̀nù bílíọ̀nù bílíọ̀nù ẹ wá yẹ pé wọ́n yẹ kúyà láàrin èèyàn. nígbà tó yẹ pé olóbùkú tó kó gba owó bá ẹ̀jẹ̀ náà lẹ́yìn wọn. twenty twenty four is a eye opener fún kálukú. Mm àbáyèrè forí ayé gbẹ́ra náà la máa fọ kálukú mọ́ ó kákọ̀ ẹ̀ sísọ kò tẹ̀ pé tó má fi dọ̀tí lóyàn ó kákọ̀ rí fẹ́ fi dọ̀tí lọ́ra ẹ̀. ẹ bá wíyí ká àlàáfíà yí ẹ ká o ohun mèremère ayé ẹ ká tọmọtọmọ tẹbí tara ẹ àtúgbẹ́jú tó ń gbé ètò yìí gbogbo ẹ̀ tó bá ń sòótọ́ lórí Facebook yìí bàtà bá ń ṣépè fún èpè bàbá àṣọ elépè ìdùnnú ọmọdé ìnáwó pé ẹjọ́ náà bó òkun o ìmúlẹ àtúpá àwọn èèyàn gidi alálùbárí káwọn lẹ́yìn wo ikú òtún ẹ nípa yín rèwerèwe ẹdàgbà ẹdógbò máa pẹtù ẹ lọ. God bless you, Baba. Ó dàbí pé kẹ́nìkan máa sọ fún wa sìn pé Esther Ajayi ipò owó ẹ̀kọ́ ní bá náà afẹ́rẹ́ sọ pé kó ń tàn lọ ṣẹ́ẹ̀kì brain ẹ̀ dáadáa èèyàn fẹ́rẹ̀ sọ pé kó ń tàn lọ ṣẹ́ẹ̀kì brain ẹ̀ dáadáa ẹ̀rí tán bá ti fẹ́ jí owó wa ní nàìjíríà ìgbà ilẹ̀ máa gbẹ́pọ́n fẹ́ ra lé ìlú òyìnbó tá a sáwà yìí ìwọ tó bá máa ra lé ńbẹ̀ tó bá mú káàṣì dání ah wọ́n lè pè FBI fún ẹ tó bá àmọ́ nàìjíríà Hello, sir. Máa bínú jàre owó ẹsẹ̀jàre Bíládé Pọ́ńsì. Hmm. Torí mọ́nì nọ́ọ̀dù ní agbègbè kó ṣe lẹ́sẹ̀jàre kò ní bíjù. Ah, bẹ́ẹ̀ni. <laughs> Bẹ́ẹ̀ni. Gbogbo owó ẹsẹ̀jàre bẹ̀rẹ̀ wà yẹn kò ṣe yá títù. Abẹ́ ẹ̀sánlì. Òótọ́ hmm. ni mo sọ yìí, kò sí rọ́bẹ̀ sá. Kò sí rọ́bẹ̀. <laughs> Ah, èmi ò kàn fẹ́ sọ́gùn ni, kò sí rọ́bẹ̀ o. Wọ́n mi. <laughs> níbi tí mo rí ayédè tí mo rí awúsá àpàdé ọlọ́run kó fọ̀rọ̀ ọlọ́run ní ìfọ̀rọ̀kẹ́lẹ̀ ìmọ̀ fọ̀rọ̀kẹ́. Hmm. ìkànnì awúsá máa àwọn fọ́mà àbáṣẹjọ́ this country ní ìdájọ́ àbáṣẹjọ́. mo náà ti gba nàìjíríà jẹ tó pọ̀ jù. ó ti pọ̀ jù. Ah. <laughs> wọ́n wá ghanaians jọ kíjọba àlùaládì kó bíi thirty five thousand ọmọ hmm. oníyà tó lẹ́bí tó lára lọ sí nàìjíríà àwa ní kẹ́kọ̀ọ́ wọn ti wọn láti nàìjíríà tó lówó lọ́wọ́ láti ráyè ìfẹ́ sí sílùú yìí. Hmm wọ́n lè gbé tab náà aláwọ̀ wọ́n sọ̀rọ̀ yẹn fún yín ni o hmm. sáwọn thirty five tàwọn dípọ̀ ti lọ ẹ̀wọ̀n ẹ̀rọ ẹ̀dùn wọn lára wọn ti èèyàn. èèyàn ni wọn. ẹ̀wọ̀n yẹn tó kọ́ àwọn ẹlẹ́gbẹ́sù lóyìnbó kúrò fẹ́ wá láì lọ. àwọn tó kó wá wá yẹn owó tó wà fi ìbẹ́sì tó àbáwọ̀ àbọ̀ yà lọ. lẹ́nu ọ̀bí lọ́tà after many years lórí pé bíṣẹ̀ ti wá òkè ìjọ́sẹ̀ ni wọ́n á fún wèé bẹ́ẹ̀ ti wí àyè méjèèjì ọdún máa ń rí ọ̀rọ̀ fún àwọn olóyè burúkú mo lẹ́yìn tó lówó bílíọ̀nù lọ́wọ́ tó kò ní kú ní. àbí o n tí ò yé wọn nìyẹn o. ọmọ èèyàn tó lówó lọ́wọ́ tí ọmọ wa gbọ́ lè dídì bó ṣe wù ú tó yẹ pé àbá lágbára báyìí tó bá sọ bẹ́ẹ̀ ọmọ ọkọ rẹ̀ fẹ́ lè gbẹ́mí òun méjì yẹn tó ráwọn òbí wọn ò ṣe dáadáa lágbára tàbí ọpẹ àwọn ọ̀ràn yẹn wa àwọn olówó tán rí tẹ́ kan máa síbẹ̀ fún náà tó máa tún ṣe lákàdé dì oh, wọn. Oh, oh. gbogbo kẹwàá tí wọ́n tí wọ́n wọ̀ láti àti ọgbà tó láyé pdp láyé pdp ṣé wọ ẹ sàjà níbi yẹn <laughs> ṣé àwọn ilé ìdè tó ní ìpàdékù náà wọ́n yẹn ni owó tó fi kọ́ tọ́ọ̀tì rẹ bàdàbàdà ah. tó bá fi kọ́ títí sílẹ̀ jẹ́ tó bójú mu hmm. tó bá fi dára sílẹ̀ àní Jésù gan ọ̀rọ̀ wọn ṣẹ́ kò mọ̀ bí tó jẹ́ Nàìjíríà ànábì ọmọ àwọn gbọ́dọ̀ ọjà sí mo lọ́jọ́ bá di pé a bá fi oògùn àti ìṣọ̀gbò ta fi ń búra fáwọn olóyìnbó wa lára á tún abalẹ̀ a bá pínlú yẹn o ìdíbò lè máa ṣe fún ìjọba nàìjíríà lọ́ba adélu yìí ló máa wà pàwọ̀ ọ̀tàyè ṣe rárá lọ́wọ́ sílẹ̀ búrọ́dù náà sẹ́yìn lọ́sọ́ búrọ́dù wọ́n tẹ́lẹ̀ ni wọn ò lè wọ́n sẹ́yìn búrọ́dù wọn fíì. ọ̀wọ́ sọ lẹ́bi alágbádá ìdílé náà bàbá wa sọ́nà tí nǹkan wà sí ni mo yẹ pé àwọn táwa diaspora la máa change mentality and their reputation nǹkan fi àjà wọn yẹn wá ní nàìjíríà àtọwọ́ bá jẹ́ kó wá jẹ́ ó ti tó kọ́ ah. kú ní yẹn kọ́ lọ́mú gbọ́mù yẹn gbé máa pété ẹ lọ. so gbogbo wípé nàìjíríà ò da nàìjíríà ò da. pe sọ̀sọ̀ pé Nigeria ò da nàìjíríà o da kì í ṣe pe o da da àwọn èèyàn tó wà ń ni o da kí dẹ̀ ló fa ojú kòkòrò àti ìwà pé ta ló fẹ́ mú mi ta ló tó bẹ̀ tó ma dì mí lọ́wọ́ ta náà bíire to ma n se ti mo fẹ́ ṣe yìí ìwà tó bà nàìjíríà jẹ́ nìyẹn. Hello, good morning, Mr. Pagbo. Ẹ ma'am. Uh, eh, Mufeda It's good to hear Baba's voice. I've not heard Baba in a while. Oh, I think. Oh no, I guess one. He calls to uh, uh, leg bass too. Is it not? Yeah. yeah. I know. Yeah, I I've been trying to avoid this harp. It's so toxic. <laughs> you know, every corner, tẹ́bá tán sí gbàs bó me. you know, if tẹ́ ti bá expect it's <laughs> Ẹ̀yin tẹ́ tó máa ń fún wa ní calm and you know what is going on. And he calls máa ń That's my tẹ̀ tó máa ní pé ká gbó You know, wò yìí you know iṣẹ́ òun jẹ́ kára yẹ kúkú mọ bílù ṣe rí yeah so um, ọ̀rọ̀ uh, Nigeria is very very sensitive I'm mm. tired of all of us complaining about it Nigeria da Nigeria da what are we gonna do about it ṣèyí sìn àwọn alákùrò ń lò àwọn àmọ́ bílù ṣe rí ń tà àwọn ọmọ bó ṣe ń ṣèlú wọn àwa náà la dẹ̀ máa ní confidence mo ń bẹ́ẹ̀ nìkan sọ̀rọ̀ níjẹta ó ní. The only way you know Nigerians is the confidence they say what they say, and they don't really care what comes afterwards. Money here. Ale wani loni ni lo show confidence, but about one rule rua. Mama and mama fee, you will see us say within our legs like a like a wet dog. You know what I mean? Mm-hmm. So we all can be outside and be saying Nigeria da Nigeria da. Yes, we know Nigeria da Nigeria ti bàjẹ́. Ó kàn jẹ́ pé why expose nisin? mo rò bí social media What tó wá prominent okay? You nǹkan tó ń gun, gun. everybody can see and it's a shame because you know majority of the foreigners in this country anywhere in the world the marine Nigeria astronaut doctor surgeon neurosurgeon the wọn pilot tí a bá múra àwọn pípò wọn lọ sílùú wa tá gidi fún wọn mo mọ̀ pé wọn ní lọ medical ò sí mm-hmm. security ò sí ṣé yín sìn. But we all can't keep saying it and not do nothing about it. How are we going to move? How are we going to do? What are we going to do? People in diaspora, you have exposure. I know we mo consult ní ní ohun torí eh, ó dà pé layman mọ tó ń ṣẹlẹ̀ But I have family back home. My family complain. I know what they are going through. Ẹ mọ̀ pé kẹ́ máa jẹun kẹ́dẹ̀ ní family ní Nàìjíríà náà mọ̀ pé kẹ́ dem kí làwọn èèyàn Mm. pé kí làwọn èèyàn mi ń jẹ oúnjẹ ni mo ń and if you don't have food in this country you can go to a food bank mm -hmm. and they will actually help you out we understand Nigeria is bad to the fullest àdúrà la máa gbà bó bàbá ṣe ń fi ẹnu kí ní iṣẹ́ náà ká máa gbàdúrà kọ́ ọ̀hún jẹ́ kó dáa ni the politicians are corrupt hands down mm. but we the citizens gan we are enabling them to be more corrupt mm. ṣé mm. understand nǹkan tí mò ń sọ mo fẹ́ gba passport nísìn mo lọ sí passport office hmm. kí n tó lọ rí controller general passport mo láti sanwó fún first person second person mo kàn fi ah, example ni o mo ní case ní nàìjíríà kí n tó rí case ní sort mo láti sort ti constable out hmm. ṣọgbà ṣe wo and the majority the main problem we have is that we are biased. Hmm. Regardless of your culture, regardless of your, your, your religion, regardless of your ethnicity. àmúmọ̀pọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí ó máa ta bálé ta bọ́kọ ni ẹ rántí orin tó kọ kí bàbá tó wọlé hmm. èmi ló kàn ẹ ó ti kàn wá bí àgbò báyìí nà hmm. ṣé yẹ yín sìn mo sọ pé ọ̀rọ̀ Nigeria is a very sensitive sensitive issue tí irú àwọn bàbá bá lè sọ wípé kí ni àwọn politician ṣe kẹ́mọ̀ pé hmm, ọ̀rọ̀ àgbà wọ́n ti sọ síta what are we gonna do. ẹ̀yin ò lè ń sìn ẹ̀ lè rìtáyà ń sìn káwọn ọmọ yín ti wá di dókítà lọ́la lágbára ọlọ́run tó dẹ̀ máa ṣoríire kẹwàá ní nàìjíríà even if they wanna go home you tell them ẹ wá location tó dà kẹ bá máa lọ ni o. kò yẹ yín sìn ẹ àwọn kan lè invest the education wọn sínú àwọn ọmọ níbí mm-hmm. àwọn ọmọ guys sọ pé dad what are you doing what did we do wrong to you why are you sending us back there you ain't going back there why are you taking us back. kọ́mọ̀ ṣàánú wa ni o a lè sọ pé nàìjíríà ò dáa ká máa tún máa sọ pé a máa fẹnu nàìjíríà ò lè dáa ó máa dáa ká máa gbàdúrà náà ni àbí kí la máa ṣe ah, tẹnitẹni tèkísà ń ta tán bábá hmm. léèyàn kúrò níta ilé lèèyàn ń lọ kọ́lọ̀ ń ṣàánú wa ni o ọlọ́run máa fún wa ṣe o that aside ìyá olórí pípa yẹ bí ẹyà àparò hmm. tó ń gbé gbogbo àwọn ọmọ ọlọ́mọ ṣépè òun ti gbàgbé ni pé òun bí tiẹ̀ hmm. ẹ ṣé òun ti gbàgbé mo dẹ̀ ti sọ fún lẹ́gbàá mo ní màmá yẹn kákàsẹ̀ ló kù skeleton ló kù òfìfo ìyá ti lọ tán and I know you don't want to say anything about it because that's a different issue entirely but gbogbo ẹni tó bá ń gbọ́mọ lọ́mọ ṣépè èpè máa jẹ́ tiwọn ni lágbára ọlọ́run àdẹ̀mí fojú sunkún ẹ̀ní kankan nu yín ẹni tó bá dérú lérú máa tọ ní agbára ọlọ́run Mr. Pagbo God bless you my brother. àti báyàwó náà sọ sọ sọ. So, so fracas yàtọ̀ èpè yàtọ̀ àgbọ́mọ ọlọ́mọ ṣépè ṣépè ṣépè fọmọ ọlọ́mọ yẹn mi rò pé ó yẹ kó nǹkan ti gbàgbé